into 2024. Hmm. Ìwọ ni màá sìn títí ayé mi o, àmì o. A jẹ́ pé gbogbo ìgbà tó bá ń tẹ̀ mí lọ́rùn yóò wá the Ìgbà tí ó dẹ̀ tẹ́ mi lọ́rùn o. You are the most high God. Ìgbà tó bá ń bá mi lára mu, you are the most high. Ìgbà tó bá ń kọjá ọgbọ́n mi, yeah, you are the most high. Ìgbà tó bá ń pa mí lẹ́rìn Ọlọ́run ni, you are the most high. Ìgbà tó bá ń gbomi lójú mi, you are the most high. Tó bá ń yé mi bí ó dẹ̀ yé mi, wàá máa jọ́ lọ́rùn. You are the most high. Kò sí ń táyé ọ padà kúrò ní Ọlọ́run. You are the most high. Tí n bá ń wọ́mọ, tí n bá bímọ, tí n bá wọ́n, tí n bá wọ́mọ, tí n lè rọ́mọ. You are the most high. Tí n bá wáṣẹ́, tí n bá ríṣẹ́, tí n bá wáṣẹ́ bí ríṣẹ́ Ọlọ́run ni. You are the most high God. Bó ń yé mi, bí ò mi, màmá jẹ́ ọ̀rẹ́. You are the most high. Kò sí ń táyé ọ padà kúrò ní Ọlọ́run. You are the most high. Oh.